láti lè rí ẹ̀san lágbà ní ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala. a rí nínú àwọn àfáà tó ṣírò àwẹ̀ gbígbà nínú ọjọ́ mẹ́wàá yìí mọ́ a sì rí nínú wọn tó sọ pé kò sí àwẹ̀ nínú rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe sí ẹ̀ǹtìkáàfù nínú rẹ̀. therefore níbi tí ìyàpẹ̀nu bá ti wà láàrin àwọn olùmọ̀ ẹ̀sìn tèmi bá dúró pẹ̀lú kan tí wọ́n dúró pẹ̀lú gun kejì a gbọ́dọ̀ takora wa lórí ẹ̀ òfin tó wà lórí ẹ̀ nìyẹn. so ìyẹn báyẹn nínú àwọn nǹkan tó tún wá máa ń ṣẹlẹ̀ nínú ọjọ́ mẹ́wàá yẹn náà pé ọjọ́ kẹwàá rẹ̀ náà ni ọjọ́ ògùnran irú ẹran wo ni wọ́n ní kó o pa ìwọ́n fẹ́ pẹran ọdún torí pé àwọn kan ń pa ẹran tó ń túmọ̀ sí pé wọ́n kàn pa ẹran jẹ ni àwọn kan ń pa ẹran tó túmọ̀ sí pé wọ́n kàn sí kí ni wọ́n pa ẹran jẹ ni láti lè ẹni tó pa ẹran jẹ náà tó gbà ládàá kó pa ẹran jẹ o ó tọ́jú ẹ̀mí ẹ o bọ́sẹ̀ ń gírísì ẹ̀mí ẹ̀ pẹ̀lú owó àlàálì ọgbà ládàá o yóò ti yé ṣùgbọ́n ládàá ju ládàá lọ ládá tí ń bẹ lórí ipò pẹ̀lọ́dún léyà ó wà special torí pé ẹran ìjọsìn nìyẹn ó yàtọ̀ sí ẹran àpajẹ lásán so ẹran ìjọsìn ó wà ní májẹ̀mú àwọn májẹ̀mú tí mo fẹ́ mú wáyìí ìwọ lọ dìmú o tó bá ti fẹ́ ra ẹran ọdún léyà tiẹ̀ alákọ̀ọ́kọ́ ẹran tó bá ti jẹ́ ẹran abirùn má rà fọlọ́hún o ẹran abirùn abirùn ẹran tójú ẹ̀ ti fọ́ tẹ́sẹ̀ ẹ̀ ti dá èyí tó ti rù kan skẹ́lẹ́tì oníkúrúkù tí kòkòrò ti ba awọ ẹ̀ jẹ́ ẹran ẹran alárùn nù má rà títẹ ọ̀ràn ní ọ̀dá kì í sàrùn kì í ṣe àrùn kò sì yọ ẹran tí wọ́n tẹ̀ lọ́dàá lẹ̀ kúrò nínú ẹran tó wọlé yá. ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì tọ́ba dá sí pé mìsonso ẹ̀ mọ̀ sí pé ní mìsonso ewúrẹ́ yálà akọ tàbábo yálà akọ tàbí abo tọ́lá lómi lérò pé abo ẹran kò wọlé yá àtakọ ẹran àtabo ẹran ló wọlé yá jíjí abo rẹ̀ kò sọ di ẹran alárùn kò sì sí nọ́ọ̀sù kan tá a ti rí ká tó sọ pé ọ̀wọ́ akọ ẹran nìkan ní kẹ́ ẹ máa pa ṣùgbọ́n ayé gbádùn kí wọ́n máa pa akọ ẹran. now ká bẹ̀rẹ̀ lórí ẹran tó kéré jù lọ tí í ṣe kí ni ẹran mi ṣoṣo kí ni ọdún rẹ̀ tó gbọ́dọ̀ wọ̀ ó kéré parí ó gbọ́dọ̀ jẹ́ ẹran ọdún kan ewúrẹ́ tó ń sìn lé tó lọ fẹ́ ti tẹran ọdún léyà rí i dájú wípé ẹran yẹn ti lo ó kéré parí ọdún kan láyé tó bá di lọ́dún kan ọ̀pẹ̀ràn jẹ ni o. ẹran tó pa wọ́lé yẹn ó ní àgùntàn ibẹ̀ láti rí kúrú àti lọ àbí jamaa gúrùpù àwọn àgùntàn òǹkà ọjọ́ orí rẹ̀ tó kéré jù lọ olóṣù mẹ́fà oṣù ni òǹkà ọjọ́ orí rẹ̀ tó kéré jù lọ. lẹ́yìn ìgbà tí wọ́n jọ gbogbo àwọn àdìsí mọ́ra wọn tí wọ́n yẹ̀wò síra wọn wọ́n rí i pé èyí tó bá jẹ́ oṣù mẹ́fà tó ti kóṣù mẹ́fà ó wọlé ya oṣù márùn-ún rẹ̀ wọlé ya o but èyí tó bá kóṣù mẹ́fà ọjọ́ orí tó kéré jù lọ fún ẹran àgùntàn nìyẹn kó tó lè wọlé ya lẹ́yìn yẹn ẹran tó pawọ́lé yẹn ní kíni màálù ẹran màálù ẹran màálù. tó fẹ́ pa òǹkà ọjọ́ orí rẹ̀ tó kéré jù lọ kó tó lè wọlé yá ní ọdún méjì. wọ́n wá ní Allah subhanahu wa ta'ala ó fi àmì sí ara màálù ta a fi mọ iye ọdún rẹ̀ pé àmì rẹ̀ ọ wà níbi ìwo rẹ̀ pé tó ti yẹ ìwo rẹ̀ wò ó rí ríǹgì kan ká sọ pé ìwo rèé o ọ wà rí ríǹgì kan tó máa ráǹdì ìwo yẹn iye ríǹgì tó bá ní ní iye ọdún rẹ̀ èyí tó bá gọ́dún mẹ́ta ríǹgì mẹ́ta èyí tó bá gọ́dún méjì tó bá ti kọ́dún méjì ríǹgì yẹn á fọ́m á di ọdún méjì ríǹgì yẹn dàbí tó bá tẹ̀ sí yẹ wò wọ́n lọ wo èyí tá a súnmọ́ bẹ̀ ń ó ríǹgì yẹn bẹ̀. ẹnìkan wò ó lóun rí ríǹgì ẹyọ kan bẹ́ẹ̀ ẹlòmíín wò ó sì fi ríǹgì kejì ó fi hàn mí pé ríǹgì orí rẹ̀ ti pé méjì tó túmọ̀ sí pé ó ti pọ́dún méjì. ràkúnmí òun lẹran tó kẹ́yìn nínú ẹran tí a lè fi paléyá tàbí ẹran tá a lè fi ṣe àdáyá tá a lè fi tọrẹ sílé ọlọ́run fẹ́ẹ́ tó bá lọ sí hajj. ọdún tiẹ̀ tó kéré jù lọ́dún márùn-ún òun náà tún ní àmì tí wọ́n máa fi dá àmọ̀ lọ́tọ̀ mi ò há àmì yẹn sórí ibi eyín tiẹ̀ làmì tiẹ̀ wà lọ́fà mi tiẹ̀ sí ibi eyín tiẹ̀ bóyá eyín òkè ni o àbẹ̀yìn ìsàlẹ̀ ni o ó máa ń níṣe pẹ̀lú iye ọdún rẹ̀ ó máa ń níṣe pẹ̀lú iye ọdún ràkúnmí ibi eyín tiẹ̀ lọ́lọ́fà mi tiẹ̀ sí àwọn tí ń ta àwọn ẹran yìí wọ́n máa wò tí wọ́n bá fẹ́ rẹ ẹran kọ̀bí wọ́n léèrè pé ẹran yìí ó ti tọ́dún mélòó yóò sọ fún wọn ìmọ̀ parọ́ mọ́là mọ́là òsì nípa parọ́ náà kò ní parọ́ tọrọ ọmọ tọrọ ọmọ Yorùbá nìkan ni ọmọ tọrọ ọmọ ẹ sì fẹ́ lábúsá lọ ẹ má lè wọn lọ ẹ dákun o. àwọn tí ń ta ẹran wọ́n mọ àmì tí ń bẹ lára ẹran tí wọ́n fi mọ ẹni mọ̀ sọ pé bá mi check ṣé kinní yóò lọ ni. now àwọn tí ń tẹran wọ́n mọ iye iye ọdún ẹran kò bí wọ́n léèrè ràkúnmí lámì tiẹ̀ màálù ní àmì tiẹ̀ kódà àwọn àgbo náà lámì tiẹ̀ ewúrẹ́ náà ní tiẹ̀ tá a fi mọ̀ pé iye ọdún báyìí ló ká ọ̀gbọ́dọ̀ kọ̀ǹfàmù yẹn o. ok um, àwẹ̀ ọjọ́ aráfà àtọ́dún yìí ó máa bọ́ sí monday ó wàá fi àníyàn àwẹ̀ aráfà àti àwẹ̀ monday ó fi gbà á kó lè gba àgbà aládá méjèèjì. now ó kọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ ọdún ọ̀rọ̀ ẹran ọdún mo ti mo fẹ́ sọ náà ni wípé baálé ilé tó pa àgbò kan tó bá fẹ́ pàgbò yẹn yóò sọ pé a ní wà á ní àlìbáìtì a ní wà á àlìbáìtì. ok bisimilayi wàllu akbar. àádìhí àní wà áhàlì bàìtì ọba níyàwó mẹ́rin àti gbogbo àwọn ọmọ rẹ̀ ládàá pẹ́ẹ́nì kọ̀ọ̀kan yín pẹ̀ràn ọdún léyà lọ́wọ́ fún yín ẹran kan tó o pa ẹran kan tó o pa o pa on behalf of yourself on behalf and on behalf of your family including your mother and your father tí wọ́n bá ń bẹ láyé gbogbo àwọn tí wọ́n bá ń bẹ láyé nínú ìyàwó rẹ àtàwọn ọmọ rẹ àti ìyá rẹ àti bàbá rẹ ẹran tí baálé ilé pa ó ti dúró fún ìkọ̀ọ̀kan wọn lọ́dọ̀ ọlọ́run so aga sí wípé kẹran lè pọ̀ láàfin sọ pé tọkọ bá pa kíyàwó náà pa ọ̀gbọ́rọ̀ mi yé ẹran baálé ilé ó ti kọ́fà ìyàwó rẹ̀ ó ti kọ́fà àwọn ọmọ rẹ̀ kọ́dọ̀ ó kọ́fà àyà tó bí ó sì kọ́fà bàbá rẹ̀ èyí ni ọ̀rọ̀ tí sheikh gunbaz tó fi rinlẹ̀ nígbà tí ń bi wọ́n léèrè wípé ǹjẹ́ tí balẹ̀lẹ́ bá ti pa ẹran ǹjẹ́ ó tún bùkátà sí kíyàwó náà pa ẹran àwọn afẹ́sì wípé tó bá pákó sí láìfi ń bẹ́ o ṣùgbọ́n ẹran bá lé ilé ó ti kọ́ gbogbo ara lé rẹ̀ including màmá rẹ̀ àti bàbá rẹ̀ sọmọ pọlọ bàbá wá sí wùrà màní ọba tó gbòòrò níkẹni ó gbòòrò ní ládàá sí ọ. náà kí la tún fẹ́ fi rán ara létí báyìí a ti sọ̀rọ̀ àwẹ̀ a ti sọ̀rọ̀ ọdún. nínú táàtù fi rán ara létí ni pé tó bá dọjọ́ ọdún kìmọ́rù kìmọ́rù yín kẹ́ wọ̀ ọ́ o lè má bójú o tó tí ì ní mọ́ ní ojú bíbò ṣùgbọ́n gbọ́dọ̀ bo gbogbo ara rẹ ìwọ obìnrin o gbọ́dọ̀ bo gbogbo ara rẹ bọ́ọ̀ bá tí ìbojú ò tí ì ní mọ́ ní ojú bíbònú ọ̀daràn pẹ̀lú àwọn àfa àyàpẹ̀nu lórí rẹ̀ àwọn kan ní dandan ni àwọn kan ní súnà ni ok ṣùgbọ́n àwọn àfọ òyàpẹ̀nu lórí kó o bo gbogbo ara rẹ kó sẹ́kù face àti palm nìkan sórí ìwọ obìnrin tó o bá fi lè bọ́ọ̀tà ńlẹ̀ lẹ́gàá sí pé o wọ black or uh, uh, uh, uh dark colour kí ló ń pe asọ̀kakí ti ń jẹ́ kí ni colour asọ̀kakí tó bá yẹ̀pẹ̀ mu brown lẹ́gàá sí pé o wọ àbáyá tí ó bo gbogbo ẹ̀ mọ́lẹ̀ wàlá ẹlẹ́ṣẹ̀ níwájú ọlọ́run ẹlẹ́ṣẹ̀ níwájú ọlọ́run kò sì yẹ kọ́kọ́ rẹ ó yọ̀ǹda fún ọ láti máa jáde kúrò nínú ilé nínú obìnrin tí wọ́n máa sọ pé o gbọ́dọ̀ jáde o lọ wà ọ wà nulẹ̀ ni títí tó fi máa wọ aṣọ lé bá wọ sọ̀rùn so bọ́ọ̀bà tí ìbojú rẹ kò sí wàhálà àwọn àfa àyapẹ̀ lórí rẹ̀ bọ̀t àwọn àfa òyapẹ̀ ẹnu lórí àbáyá o pé kó o wọ aṣọ gbàgẹ̀rẹ̀ kìmọ́ọ̀rù gbàgẹ̀rẹ̀ wọn ò yapẹ̀ ẹnu lórí rẹ o wọn ò yapẹ̀ ẹnu lórí rẹ now wàyí o ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lórí ìtàkùn àtàwọn tá a wà nílé náà ìjókòó yìí àwọn masakin àwọn masakin wọ́n wà ń o. àwọn masakin àwọn tálíkà ọlọ́run tó ga sí wípé wọn ò tí ì ní àníyàn páwọn pẹ̀ràn ọdún léyà torí pé kò sí owó lọ́wọ́ wọn. so mo sì gbọ́ pé ẹ̀yin tí ẹ wà lamẹ́ríkà ẹ̀yìn ẹ̀yìn mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ pẹ̀ràn yín torí wípé kò sẹ́ni tẹ́ gbé fún ẹ̀ sì lè dájẹ́ kò sáburú fún irú ẹ̀yin tẹ́ bá wà ní ilẹ̀ òkèrè kẹ́ ẹ sẹ́ǹdì owó sí orílẹ̀-èdè nàìjíríà ẹ̀yin náà mọ bí nàìjíríà ṣe rí kẹ́ ẹ tó lọ kẹ́ ẹ kú òbẹ́ o ó tún burú sí ni o. so ẹ lè sẹ́ǹdì owó ràkúnmí sí wa ẹ lè sẹ́ǹdì owó màálù sí wa ẹ lè sẹ́ndì owó àgbò ẹnìkan tó ṣe bẹ́ẹ̀ last year àbàpá o àbàpá àṣìhà àwọn èèyàn jẹ́ kí sẹ́mi nìkan mo dá jẹ́ bọ́ọ̀lù mi nìkan ṣe dá màálù méjì àti àgbò kan jẹ́ à bàtẹ́ ìdẹ́kẹ́ mo fẹ́ lọ sọ́sibítù so a pín fáwọn masakin so nítorí náà mo ń gbẹnu àwọn masakin sọ̀rọ̀ fàyè wípé ẹni tó bá fẹ́ pa ẹran ọdún léyà àlébàpá ní ọ̀dọ̀ wa ní àyè tá a sì yà fún àwọn masakin ok ah, bọ́wà lamẹ́ríkà tó sẹ́ndì ẹ̀ ní Italy tó sẹ́ndì ẹ̀ rẹ kò lè fò ọ́rù ọlọ́mọ kí wọ́n lè owó ẹran ok now um, kí tún ni. Hey. ẹni tó bá ti wá mọ̀ pé òun fẹ́ pa ẹran tó mọ̀ pé òun fẹ́ pa ẹran ní ìsàtì bọ́ sí wàn ò lè gé kaná mọ́ o ò lè fárun orí ò lè fárun abẹ́ ò lè fárun abíyá mọ́ báyìí òfin dì ọ òfin tó wá dì ọ yẹn oríṣi méjì ni ìwọ tó ò sí ní hájì òfin yẹn àmọ́ tó o bá ru òní tánràn òfin yẹn dì ọ́ àmọ́ tó o bá rú òfin yẹn òní ṣe ni òní tánràn but àwọn tó wà ní hajj àwọn tó wà ní hajj tí wọ́n bá rú òfin yẹn wọ́n pẹ̀ ẹran kan di o wọ́n á si yàtọ̀ tí mẹ́ńbẹ̀ nu òfin yẹn jọ dè wá ní gbogbo ẹni tó wà ní hajj àti ẹni tó ti lérò ńgbà kó wọ́n pa ẹran ọdún iléyà. àmọ́ tó o bá rú ìwọ́n tó wà nílé ò ní ṣètanràn bóyá dáadáa ti ń bẹ lórí rẹ̀ nìkan ni lọ́ máa pàdánù but ò ní ṣètanràn wọ́n ti yé kí tó ni ẹ̀yin obìnrin onírun onírun oníkèrè ràkúnmí lẹ́yìn lórí torí yíyọ̀ kúkú. ẹ lọ tụ ìkúùkù orí yín tẹ̀rí wọn ò lẹ́bi púpọ̀ wọn ò lẹ́bi púpọ̀ ẹ̀yin ọkùnrin kan lẹ̀ gbádùn ẹ̀yin ọkùnrin kan lẹ̀ gbádùn yẹ orí ìyàwó rẹ wò ni àbí èèrí ká sọ pé wò èèrí orí ìyàwó rẹ lé sọ pé orí ó rí pọ́ yọ kéni. bẹ́ẹ̀ náà sì ni wọ́n ní obìnrin míì ń bóra tó sì pèrè rẹ̀ lẹ́hà. Bímọ sọ wípé ọwọ́ ọkọ̀ ló wà torí ìyàwó rẹ̀ orí pé ń bóra sí ọ lọ́rùn ó ń bóra sí ọ ìyàwó rẹ̀ ó ń fi irun kúrun irun rẹ̀ ó ń dì í ó ń yọ kúùkù orí obìnrin ò gbọ́dọ̀ yọ kúùkù èèwọ̀ ni o èèwọ̀ ni sókè ẹ̀yìn ọkọ ìyàwó kẹ́ ẹ lọ yẹ orí àwọn ìyàwó yín wò sí ò tí ì yọké tó bá ti yọké kẹ́ ẹ rí ike yẹn kẹ́ ẹ rí kú ń bẹ ok so níparí ní last week táwọn ṣe program lọ́wọ́ ara ní network program ara ní network uh, problem ara ah, ní network problem o data ló tán data ló tán ṣe é rí pé ó bù wá kù ká máa ṣe program lọ́wọ́ program olówó iyebíye tí è ṣe program pé ah ẹ wá wá fún eléyìí o program tó ga sí pé ìwọ gan ọ rí nǹkan dìmú nínú ẹ̀sìn rẹ ń bẹ kó wá gá sí pé data for that matter kó wá deprive wa nírú àǹfààní lábàtàbàtà báwọn nítorí náà máa ra data ránṣẹ́ sí wa lórí àwọn ètò tí à ń ṣe máa ra data ránṣẹ́ sí wa so that irú tó ṣẹlẹ̀ yẹn kò ní máa ṣẹlẹ̀ mọ́ irú data ò yẹ kó máa wọ́n irú ìjókòó báyìí kò yẹ kó máa wọ́n rárá àtọ́ torí wípé irújọ́ yẹn nìsín mi ò mọ̀ pé dátà mi ti fẹ́ tán mo wá ń lérò pé network problem ni later mo padà wá rí pé mo á check balance ma kò kò fún mi ní notification kó ti fẹ́ tán so ọba mi lójijì àmọ́ ẹ̀kọ́ tá a fẹ́ tí mo fẹ́ kọ́ níbẹ̀ ni wípé kò yẹ kí dátà ò máa wọ́n wá lórí ètò wa yìí yóò ti yé so wọn náà máa fi yẹn ṣiṣẹ́ ládàá lóṣooṣù máa fi ṣiṣẹ́ ládàá so Allah yóò san wá ní ẹ̀san olóore. Yeah. ok wọ́n ní ìmọ̀ọ́mù tó fẹ́ dúnran ní ìdì ṣé yóò sọ pé a ní wàá ní jàmáà là á ní wàhálì báyìí ṣé ò níyàwó ni ṣé ò lọ́mọ ni wọ́n kàn ní kó pẹran ẹ̀ ní yídì ni kí àwọn jàmáà kí wọ́n lè bẹ̀rẹ̀ sí lọ́mọ pa ẹran wọn ànábì nìkan sallallahu alaihi wasallam òun ló pa ẹran kan fún aráalé rẹ̀ on behalf of aráalé rẹ̀ ó sì pẹ ẹran kan on behalf of umma rẹ̀ so ẹni tí ò bá rẹ̀ràn padọ́jọ́ ọkú rẹ̀ nínú mùsùlùmí yọ yọ tọ́ba déwájú ọlọ́run láàdẹ ẹran tó léyà rẹ̀ ó ti dúró ànábì ti bàbá. ló ti yé so ká lè máa rí nǹkan jẹ ká tún sí lè máa rí ládàgbà la fi ń pẹ̀rán tó léyà lọ bí bẹ́ẹ̀ kọ́ gbogbo àwa mùsùlùmí kò yẹ ká pẹ̀rán tó léyà mọ́ tó padà ibi ti bá wa pọ̀ rẹ̀ di. ó sọ fún wa pọ́dún méjì níbẹ̀ fún wa bọ̀dí tá à ń sọ ní ìsìn ni wípé ànábì ti bá wa pa ẹran wa lẹ̀ tó ga sí pé every muslim nínú àkáǹtì rẹ̀ ẹran ọdún iléyà rẹ̀ ti wà ń bẹ̀ ọ̀rẹ́dì ṣùgbọ́n kí ni ò já gba tító pẹ̀lú yẹn ohun tí ò ní já gba tító pẹ̀lú ẹ̀ ni pé bóun lọ́dún ó ṣe mọ́ lárinrin tábà máa pa ẹran sòun. ẹ́ ká máa sọdún kùrù pẹ́ ká máa bẹ́ẹ̀ léèrè pé èsì tẹ́yìn òpẹ́ náà à àdébì ti bá wa pa à <laughs> kí ló fi máa sọdún <laughs> ẹ́ o má yà o ọdún ni tó ti yé fi wá ṣe kòǹgẹ́ dáadáa now ẹ̀yin ẹ̀rọ àtàlímù ọ̀pọ̀lọpọ̀ yín mo sọ fún yín pé àsìkò tá à ń lò ń tà límù ó kéré fẹ́kọ̀ọ́ tá a fẹ́ kọ́ mo ń ṣàwọn programs kan láàrin ọ̀sẹ̀ tó ga sí wípé mi ò retí pé ń tún gbé wọ ọjọ́ tàlímù ọgọ́ tàlímù tíra àdíìsì la fẹ́ mọ kàlọ́tà ikú abátika omúdàtàn àáka búgúyà lẹ́yìn búgúyà á padà sórí sọ yìí kan rí àkàkú lòun but àwọn ọ̀rọ̀ míì àwọn ọ̀rọ̀ míì àwọn ẹ̀kọ́ míì ni mò ń ṣe ní àwọn ọjọ́ so in tí ó sì jẹ́ kọ́pọ̀lọpọ̀ yóò mọ̀ pé ètò yẹn ń lọ ni pé o ò kílíkì follow tó o bá ti kílíkì follow kò ní fún ọ ní announcement tó ń notification kò ní fún ọ. ọ̀rọ̀ ìfẹ́ program almost every night ó ti wọ episode twenty five báyìí ọ̀rọ̀ ìfẹ́ ó sì ṣe kókó twenty six ok twenty-seven ló yẹ kí n ṣe lánàá tójú òjè kí n ṣe so ọ̀rọ̀ ọ̀fẹ́ǹsì nìyí mo ti pinnu wípé nítorí bá ti jẹ́ mẹ́márítà issue mi ò ní gbé wá sí tàlímù orí ọ̀rọ̀ ọ̀fẹ́ program ni màá ti máa sọ torí pé ọ̀rọ̀ pọ̀ ẹ̀kọ́ pọ̀ tá a fẹ́ kọ́ ọ̀rọ̀ wa jẹ mọ́jọ́júmọ́ ṣùgbọ́n a lè ráàyè ojoojúmọ́ ọlọ́run ti wá ṣèdẹ̀kùn fún wa pẹ̀lú íńtánẹ́ẹ̀tì èmi lèmi ò mọ̀ sí lójoojúmọ́ ìwọ wà nílé rẹ ó sì máa wò. bákan náà nítorí àwọn obìnrin kan tí wọ́n complain pé dátà bíi two hundred làwọn máa ń rà ló jẹ́ kí n tún máa bá wọn ṣe ọ́díò tẹ́ pé ọ́díò yẹn within twenty four hours lẹ́yìn program àfi tí ìdìbò tó lágbára bá tó bá ṣẹlẹ̀ lókù màá ti bá wọn ṣe ní ọ́díò màá sì ti gbé sórí gúrùpù wa so that kò kó wo fídíò rẹ̀ ọ́díò rẹ̀ náà wà so ẹ máa make sure pé em ń wa lórí program alọ́fùwá ṣe kò ń gẹ dáadáa ní ìsìn ni pé ká dá epo dísù àbí kí dísù náà tún kó fìdí kanlẹ̀ ẹ́ a kírun ìdí bí o àti kírun ìdí báyìí àti bẹ̀rẹ̀ irun wa àti bẹ̀rẹ̀ mi báyìí. àtìrànmọ́ covid nineteen lọ́dún yé àtìrànmọ́ covid nineteen la fi bẹ̀rẹ̀ irun ìdì bí báyìí so tá a bá sì fẹ́ kí irun ìdì yẹn um, kí ni jẹ́ èdì aago méje aago méje ni tọ́ ọba ọba kọjá aago méje àti kírun tá a ti máa pa ẹran aago méje ni o kí ọlọ́run jẹ́ ká ṣe ọdún ayọ̀ ọlọ́run ó bù wá láti rí ẹdùn àwọn ìyàwó yín nú àwọn ọmọ yín nú lódodo kò sí ẹ̀rí fún aṣọ titun fọdún kò sí ẹ̀rí kan fún aṣọ titun fún ọdún. yálà ọdún ìtúnu àwẹ̀ àbọ̀dún iléyá ṣùgbọ́n kò ta pẹ̀sìn wípé odun ara ilé rẹ nínú mọ́ yahun kò ta pẹ̀sìn wá káwọn ìyàwó rẹ àwọn ọmọ rẹ kí wọ́n bọ́ sínú aṣọ títún. kò ta pẹ̀sìn wá o orídìí kọ́ ọmọ béèrè ẹ̀rí pé ẹ̀rí wo ló ní ká aṣọ tuntun kò lẹ́rìí ah, kò lẹ́rìí àmọ́ kò takẹ̀sì kò lẹ́rìí kò sí takẹ̀sì ó dáa ọjọ́ wo ló wulẹ̀ mọ́ raṣọ tuntun fún ìyàwó rẹ àtọmọ rẹ ọjọ́ wo ló mọ́ rà ló mọ́ fún ìyàwó àtọmọ ẹ̀ náà àwa ní kó raṣọ tuntun ìjẹ́bú sọ̀ ń gbọ́ gbogbo ayé ti ń gbọ́ ọ báyìí o. raṣọ tuntun fún ìyàwó rẹ àtàwọn ọmọ rẹ má ṣe bí ìjẹ̀bù. lọ́gá àwọn ìjẹ̀bù wọn ni wọ́n fẹ́ náwó wọ́n sì ń pèrè àwọn olówó góòlù àmọ́ bàdàn máa fẹ́ náwó wọ́n máa náwó alihamudulilayi ìwà yàtọ̀ ní tiẹ̀ sọ èyí èèyàn wa ẹ dákun má béèrè èrè aṣọ tuntun lọ́wọ́ mi mọ́ wọ́n béèrè ẹ̀rí kò sáyà kan lórí ẹ̀ kò sádìsì kan lórí ẹ̀ ṣùgbọ́n kò takẹ̀sìn wa pé lọ́jọ́ ọdún o aṣọ tó wọ̀ ìráyé òun ló wọ̀ lọ́jọ́ ọdún ẹ ìbọ́dún méjì péré náà ni ìtúnu àwẹ̀ àti iléyá ṣáàkìrù ẹ ti gbọ́ so ẹ ra aṣọ fún ìyàwó yín o ẹ ti gbọ́ káwọn ìyàwó yín kí wọ́n faṣọ tuntun sára sọ wá rí ìyàwó tó ra aṣọ tuntun fún má ra aṣọ nìkan fún o ọ ra jẹ̀lì bàbà fún o tí owó bàká méjèèjì jẹ̀lì bàbù ni kò rà àfi tó bá ní jẹ̀lì bàbù tí ó wọ̀ wá sí yídì o ti gbọ́ ọ ra kìmọ́rù ètò bá sì ti ń bojú ọ ra nìkọ́ọ̀bù ọ ra sọ́ọ̀sì ọwọ́ ọ ra sọ́ọ̀sì ẹsẹ̀ ó sì gbà pé o ṣèfò owó yẹn sínú àkáǹtì ẹ lọ́dọ̀ ọlọ́run ó sì bá ń bẹ pẹ̀lú ògùn ọlọ́run so bó ṣe jẹ́ nù ọ̀ya ok. náà tó bá dọjọ́ mẹ́jọ ń mú ẹ̀rí ẹ̀ wá. bẹ́ẹ̀ mọ̀ sí ẹ̀ ní ó ṣe oúnjẹ àárẹ̀ orí ẹ pé orí ọmọ old man pé dáadáa ẹ orí ẹ pé orí ẹ pé dáadáa ẹnìkan béèrè ẹ̀rí pé kí lẹ̀ rí sheikh bunu baz lórí pé ẹran tí baálé ilé bá pa ó ti kọ́ fàyàwó àtàwọn ọmọ àti bàbá rẹ̀ àti ìyá rẹ̀ so meanwhile lásìkò tí mo sọ̀rọ̀ yẹn náà mo ti mẹ́rin kan wá pé ànábì pẹran méjì lọ́gọ́dún léyà kan ó lé léyìí àkọ́kọ́ yìí o fún èmi àtàrà ilé mi ìkejì fún gbogbo ọmọ mi ẹ̀rí náà nìyẹn wípé a lè pẹ ẹran on behalf of ẹran yọkan ni o fún wa àti ará ilé wa nígbà táwọn èsì ìsìn ànábì wúmọ̀ àbí àwa kì í ṣe kí ni ànábì umma so àwo ò lè pẹran on behalf of umma ṣùgbọ́n baálé ni ọ́ o lè pẹran on behalf of your family so èyí nù wọ́n ti gbọ́ yí báwọn ọ̀ya. Uh -huh.